àwọn májẹ̀mú jìlìbáàbù jìlìbáàbù tó máa jẹ́ mùnà fín lè tàbárùj tí ò ní jẹ́ jìlìbáàbù tàbárùj tí ò ní jẹ́ jìlìbáàbà àwọ̀sọ wà ní òhù tí ò ní jẹ́ jìlìbáàbà ìfọ̀sọ̀ hàn síwájú sí i a gbọ́dọ̀ mọ̀ pé àwọn májẹ̀mú kan wà fún aṣọ jìlìbáàbù àti wíwọ aṣọ ní ìbámu sí ọ̀rọ̀ àwọn onímẹ̀sìn nínú Islam ìwọ̀nyí ni àwọn májẹ̀mú mẹ́jọ fún aṣọ jìlìbáàbù àti wíwọ aṣọ jìlìbáàbù májẹ̀mú kìíní fún jìlìbáàbù obìnrin tí ó fẹ́ máa wọ aṣọ jìlìbáàbù ó gbọ́dọ̀ ní àfọ̀mọ́ àníyàn lórí rẹ̀ ó gbọ́dọ̀ ní àfọ̀mọ́ àníyàn lórí rẹ̀ kò gbọ́dọ̀ fi aṣọ jìlìbáàbù ṣe ṣe kárí mi kò sì gbọ́dọ̀ wọ aṣọ jìlìbáàbù nítorí ẹnikẹ́ni bí kò ṣe nítorí ti Allah nìkan ṣoṣo sọ gbọ́dọ̀ wò yàrá ìkíláàsì ọgbọ́dọ̀ ṣe àpọ̀mọ́ àníyàn rẹ lórí rẹ̀ ẹ wo àwọn ẹlẹ́yà kan tó pé ọkọ wọn kọ̀ lẹ̀ tí wọ́n sì bọ́ jẹ̀lì wọn lẹ̀ wọ́n ní jẹ̀lì bábà rèé ok ó ṣe onífẹ́ yá tègbò mo ti kọ́ jazakallah khaira so owó àtọ́kọ ẹjọ́ jà ọkọ̀ ẹ̀bá ló ń kọ́ lẹ̀ yóò sì mú gẹ̀lì bàbá yóò sì bọ́ lẹ̀ yóò ní gẹ̀lì bàbá rẹ̀ rèé gẹ̀lì bàbá ọkọ ni àbí ti Allah ó ti fail ó ti fail right from the beginning ló ti fail. ọ gbọ́dọ̀ ṣe àfọ̀mọ́ lórí ẹ̀ ọ ṣe àfọ̀mọ́ lórí ẹ̀ ok ìyẹn ni májẹ̀mú kí májẹ̀mú àkọ́kọ́ nìyẹn o májẹ̀mú àkọ́kọ́ ó nìyẹn ok. májẹ̀mú kejì fún jìlìbáàbù aṣọ jìlìbáàbù kò gbọ́dọ̀ ní ọ̀ṣọ́ lára káì aṣọ jìlìbáàbù kò gbọ́dọ̀ ní ọ̀ṣọ́ lára nítorí pé ọ̀kan nínú iṣẹ́ tí aṣọ jìlìbáàbù fẹ́ ṣe lára obìnrin mùsùlùmá òun ni pé ó máa fi bo ó máa fi bo gbogbo ọ̀ṣọ́ ara rẹ̀ ọ̀ṣọ́ ara rẹ̀ àti ọ̀ṣọ́ aṣọ rẹ̀ ìyẹ́ oníjẹ̀lì bàbá onístóònù ẹkú iṣẹ́ ìsọnù jẹ̀lì bàbá tí wọ́n to stóònù mọ́ lára jẹ̀lì bàbá sọnù ni jẹ̀lì bàbá tí wọ́n kóṣẹ́ sí lára irú tí wọ́n ṣe síbi aṣọ mi sọ́rí irú kìíní. tọ́ba gẹ́gẹ́ lì bàbá jẹ̀lì bàbá sọnù ni. wọn ò gbọ́dọ̀ tó stóònù stóònù wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́. Si sí ara aṣọ tá a pè ní dìlìbábù èèwọ̀ ni tí wọ́n bá ti túnṣẹ́ sára jìlìbábà rẹ kì í ṣe jìlìbábà àtẹ́sìn ní kó wọ̀ jáde mọ́ táyé ó mọ̀rí lára rẹ o lè wọ̀ nínú ilé sí ọkọ ẹ lọ́rùn àmọ́ tọ́rọ̀ bá ti di pé o fẹ́ jáde sígboro jẹ̀lì bàbá rẹ ò gbọ́dọ̀ ní stone lára kò sì gbọ́dọ̀ níṣẹ́ lára nítorí pé ìdí tí wọ́n fi ní kó wọ jẹ̀lì bàbá ni pé ọ̀ṣọ́ ara rẹ ọ̀ṣọ́ ara ó ní bíi ètè máa ṣe sí bíi lẹ́dì ọ̀ṣọ́ ara mi ok ètè tó máa fi ra bíi ródóródó báyìí ẹlòmíì yóò fi yóò lù mú ọ̀ṣọ́ náà nu ẹlòmíì yóò kun ètè yóò kun ní pupa yóò pupa yòò bí òdòdó ok ọ̀ṣọ́ ara ní òrùka ọ̀ṣọ́ tó fi sí ara rẹ̀ jìlìbá gbọ́dọ̀ bo gbogbo nǹkan tí mo sọ yẹn lára rẹ̀ lẹ́yìn náà ọ̀ṣọ́ aṣọ ọ̀ṣọ́ aṣọ rẹ̀ aṣọ tó wọ̀ sára gangan tí wọ́n kó stóònù sí tí wọ́n kóṣẹ́ sí tí wọ́n dìsáìn tí wọ́n ṣe ní style tó dàbí labalábá ok àbí ètò dàbí tí wọ́n rán bí bí ara ẹranko tó ń pè ní aka onípẹ̀pẹ́ gẹ́gẹ́ bọ́ bá ṣe rìn lọ báyìí yọmọ tún yẹ yọmọ tún yẹ yọmọ tún yẹ tọ́ ọ bá ti fẹ́ jáde ọ wàá wọ jẹ̀lì bábà kan lé táàfi ní rí èyí tó fi símú èyí tó fi sétè èyí tó fi sí ìpéǹpéjú èyí tó fi sí páríkẹ́ ṣébọ̀ fẹ́ sin lọ ni ṣébọ̀ fẹ́ jẹ́ lẹ́ha súnà ni ọ̀fẹ́ jẹ́ ẹlẹ́ha ẹlẹ́ha sọnù tí ó gbà súnà bú jẹ̀lẹ̀ bàbà rẹ kò gbọ́dọ̀ ní ọ̀ṣọ́ lára period májàmú kejì nìyẹn májàmú kẹta fún jìlìbáàbù aṣọ jìlìbáàbù kò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ ara obìnrin ok ok aṣọ jìlìbáàbù kò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ ara obìnrin àti ọ̀ṣọ́ aṣọ rẹ̀ hàn níta ìkejì májẹ̀mú kejì ni pé kò gbọ́dọ̀ ní ọ̀ṣọ́ lára yàtọ̀ ń bẹ láàrin mi ìkejì àti kẹta o mọ́jì dàrú o ìkejì ni pé kò gbọ́dọ̀ ní ọ̀ṣọ́ lára ìkẹta kò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ ara obìnrin àti ọ̀ṣọ́ aṣọ rẹ̀ hàn níta yẹn ni pé aṣọ gèlè bàbà kò gbọ́dọ̀ wà transparent kò gbọ́dọ̀ jẹ́ aṣọ onídígí aṣọ onígíláàsì tó dá sí wípé ẹni tó bá wọ̀ ọ́ ohun tó wọ̀ tẹ́lẹ̀ sábẹ́ aṣọ yẹn táyé ọmọ rí ń ta. ṣebí nítorí kí aṣọ kan lè bo gbogbo ń tọ́ wọ̀ ni wọ́n fi fi òfin jẹ̀lì bábà nílẹ̀ fún yín. ẹ wá rí àwọn obìnrin míì pàápàá àwọn ẹlẹ́hà sọnù tẹ́ máa bá wọn ṣẹgbẹ́ tẹ́ máa bá wọn ṣe ẹgbẹ́ ẹgbẹ́ rmc ó sì wà ní ẹgbẹ́ ọkọ̀ òkú òun náà bá wọn òun bá wọn ajáta àwọn awaṣọ wà ní wòwò wọ́n bá wọn ṣèpàdé pọ̀ wọ́n gan so wọ́n wá mú aṣọ ẹgbẹ́ aṣọ ẹgbẹ́ yẹn látara aṣọ gẹ̀lìbábà yẹn gẹ̀lìbábà yẹn máa dó gẹ́gẹ́ bí dígí bí glass gẹ̀lìbábà sọnù nìyẹn gẹ̀lìbábà ìsọnù òun nìyẹn ìyẹn kìí ṣe gẹ̀lìbábà súnà májẹ̀mú kẹrin fún jìlìbáàbù aṣọ jìlìbáàbù gbọ́dọ̀ jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ kò sì gbọ́dọ̀ fi ìrísí ara obìnrin hàn bí a sọ sọmọdọ̀bọ tó ti gbọ́ jèlè bàbà kì í ṣe tight àbíkílẹ̀ máa ń pè léyìí tí body hug àbíkílẹ̀ máa ń pè rẹ́mi ọ̀mọ tí a máa ń pè ó tight body hug aṣọ dìlìbábù kò gbọ́dọ̀ jẹ́ tight kò gbọ́dọ̀ jẹ́ body hug jẹ̀lìbábà tó o bá wọ̀ tá a fi mọ òdiwọ̀n bí ntọ́lọ tó ṣe ń gbá àyà ṣe tó àti bó ṣe mọ jẹ̀lìbábà tó o bá wọ̀ bá a ṣe mọ bọ́lá o ṣe di ẹrù sí ọ nídìí tó àti bó ṣe mọ jẹ̀lì bàbá àsọnù ni. ẹ gbọ́dọ̀ rán aṣọ yẹn ẹ̀yin télọ̀ ẹ jẹ́ kó rí ó pé láàrin ẹ jẹ́ kó rí ó pé ẹ̀rún aṣọ yẹn ní ríràn kan tó ga sí pé tóbìnrin bá wọ̀ ọ́ kò ní tan pọ́ńtà wájú kò ní tan pọ́ńtà lẹ́yìn obìnrin tí a ń pè pọ́ńtà iwájú àti pọ́ńtà ẹ̀yìn mọ́ dorí rú àbẹ́mọ̀ ni pọ́ńtà iwájú àti pọ́ńtà ẹ̀yìn mọ́ dorí rú ọlọ́wọ́ sì fẹ́ kẹ́ ẹ jáde kórí ọkùnrin ó dàrú láì mú gbó láì fa sìgá láì mú pẹlẹbẹ bẹ́ẹ̀ tó bá mu gbó torí ẹ̀ bá dàrú àfọ́fà rẹ̀ ni ẹni tó bá mu ọtí torí ẹ̀ bá dàrú àfọ́fà rẹ̀ ni ìwọ ni ká rí obìnrin kó jáde ń ta torí sì dàrú Islam fẹ́ protect image yín ni wọ́n fẹ́ kọ́fà image yín ni níta ẹ bá jáde ẹ wọ gbàgẹ̀rẹ̀ èyí tẹ́ ẹ wọ̀ tẹ́lẹ̀ ó lè jẹ́ onípọ́ńtà ó lè hug ó lè hug yín ó lè tight yín no problem ẹ wọ gẹ̀lì bábà lé gẹ̀lì bábà yẹn kò gbọ́dọ̀ họ́ mọ́ yín lára. ó di májẹ̀mú kèlò ó di kẹrin májẹ̀mú karùn-ún nẹ́tíwọ́ọ̀kì ẹ máa tẹ lọ́ọ̀fù àti láìkì abẹ́ lọ́ọ̀fù tí mo ń sọ ni tẹ́bí yínú ni ẹ má jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì ó mọ́ o ẹ máa tẹ lọ́ọ̀fù àti láìkì ẹ máa dáàbò kẹ́ẹ̀dẹ̀ mọ́ sí ààrẹ̀ ẹ máa tẹ lọ́fẹ̀ẹ́ máa tẹ láìkẹ́ máa dáàbò àbí ohun tí mò ń sọ ọ̀tá yín lọ́rùn ẹ má jẹ́ kí nẹ́tíwọ̀kì sá lọ́mọ́ o ẹ máa tẹ lọ́fẹ̀ẹ́ máa tẹ láìkẹ́ máa dáàbò kẹ̀dẹ̀ máa ṣíà rẹ̀ aláwọ̀sọ ilé ẹ̀sán rí ẹ̀yin náà ń dá títọ́ lọ́nu abẹ́rẹ́ ibi táyé ń lọ ní ìsinmi pé ayé ti bàjẹ́ ni wọ́n ti sọ bóńtátà ọba tẹ́rẹ́ ìhòhò bí ní ètẹ́rẹ́ bí olórin ọba kọrin ìhòhò bí ní gbogbo tiktok àbí kí náà ń pè wọ́n fi àwọn obìnrin tẹ̀sìn bẹ́ẹ̀ ni ìsìlámù bá fẹ́ gbà ń kúrò lọ́wọ́ ẹ̀sìn wọ́n fẹ́ gbà ń kúrò ní ọwọ́ ẹ̀sìn ẹ̀sìn ìgboro ẹ̀sìn ìta àti ẹ̀sìn ọjọ́ àlèkìyàmọ̀ ẹ tẹ lọ́fẹ̀ẹ́ máa tẹ láì kìkẹ́ ẹ máa ṣíà rẹ̀ bóyá tí àwọn tó ti ń sẹ̀sìn yẹn tán bá gbọ́ tó bá ṣíà rẹ̀ sí sísà rẹ̀ tó ṣíà rẹ̀ sí sísà rẹ̀ bóyá tó bá gbọ́ aláwo lè pé kó wúlò fún èmi àti ẹ láàjọ máa gba ládàá lọ lórí ẹ̀ha rẹ̀ lò kí ṣèmi nìkan ní ìdàgbà. èmi sọ ìwọ sí ààrẹ fún àjọ máa gba yẹn lọ ni. so májẹ̀mú kẹrin ọ gbọdọ jẹ́ aṣọ gbàgẹ̀rẹ̀ kò gbọdọ dị bọ́dí họ́ọ̀gì àbí bọ́dí eh, táìtì ẹ̀yìn lẹ́mú ọkọ̀ tí a máa ń pe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tòun táwọn àfáàfáà sọ ni wípé ọ gbọdọ jẹ́ aṣọ kò ní jẹ́ aṣọ tí ó mú kí gbáyé obìnrin kó tan pọ́íńtà kò ní jẹ́ aṣọ tí ó mú kí bàràjì obìnrin kó tan pọ́íńtà aṣọ yẹn gbọ́dọ̀ free lára ẹ̀ ó gbọ́dọ̀ free gbọ́dọ̀ free. májẹ̀mú karùn-ún aṣọ jìlìbábù kò gbọ́dọ̀ ní nǹkan olóòórùn dídùn lára aṣọ jìlìbábù tó tọ́ súnà obìnrin ò ní fẹ́ wọ̀ jáde wá lọ fi perfume perfume kó lọ fi sára lọ́fíńdà kó wá fi sára èèwọ̀ ni èèwọ̀ ni òrí ń bẹ́lẹ̀ tó lè fi para àdé àgbọn ń bẹ́lẹ̀ tó lè fi para fasili ń bẹ́lẹ̀ tó lè fi para o gbọ́dọ̀ lólè tí ó mọ jẹ́ káwọn ọkùnrin ó ní ah! obìnrin yìí ó sì dùn gan o láì tí ìtọ́wò à ìrìn ó sì náà nìyẹn obìnrin tó kọjá tó yẹ pé òórùn rẹ̀ tó fani mọ́ra débi pé ọkàn dàrú ọkàn ro èròkérò sí àà ẹlẹ́hà sọnù nù ẹlẹ́hà sọnù nù ìṣẹ́lá sún náà májẹ̀mú kẹfà wọn kò gbọ́dọ̀ rán aṣọ dìlìbábù ní ríran kan tí ó máa jọ ti àwọn ẹlẹ́sìn mìíràn bẹ́ẹ̀ ni ṣe mọ̀ páwọn christian àwọn náà ní gẹ̀lìbábà àti wọn mo ti sọ lẹ́ẹ̀kan pé nínú èdè gẹ̀lìbábà aṣọ gbàgẹ̀rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn christian aṣọ wedding wọn wedding gown wọn ní àpè gown òyìnbó jèlìbáàbù nìyẹn gown so nínú òyìnbó kan tẹ́ ń lò fún nìyẹn ok ọ gbọ́dọ̀ rọ́jọ́ jèlìbáàbù rẹ tí ó dàbí gown tàwọn christian tàbáwọn ẹlẹ́sìn míì ti bá ń bẹ́lu yín jèlìbáàbù rẹ ò gbọ́dọ̀ jọ jèlìbáàbù rẹ ò gbọ́dọ̀ jọ ẹ̀kú sọgbọ́n. So, tẹ̀lébábù rẹ kò gbọ́dọ̀ jọ ẹ̀kú gbọ́ dáadáa adáṣọ ẹ̀kú mọ̀ ilégún lónìí jìlìbábù rẹ kò gbọ́dọ̀ jọ ẹ̀kú eégún so ẹ̀yin sùmùrà ẹ wòye sáàrin yìí ẹ wòye sí àárín yìí dáadáa jìlìbábù nínú májẹ̀mú ẹ̀ pé kò gbọ́dọ̀ jọ ìjọ ẹlẹ́sìn míì kò gbọ́dọ̀ jọ ti nàṣọ́ra kò gbọ́dọ̀ jọ ti yẹ̀wúdí kò gbọ́dọ̀ jọ ti àwọn abọ̀rìṣà that is májẹ̀mú nọ́mbà six májẹ̀mú nọ́mbà seven àwọ̀ aṣọ jìlìbáàbù kò gbọ́dọ̀ jẹ́ àwọ̀ ọ̀ṣọ́ àti àwọ̀ ìfihàn ìdí nìyí tí ó fi máa jẹ́ aṣọ dúdú bíi àwọ̀ ẹyẹ kànnàkànnà gẹ́gẹ́ bó sì wà nù hadisi ẹ̀yin tmc ẹ̀yin TMC sisters tẹ́yìn pera yín umahatu umahatu lè mùmìnì ìnàbí kílẹ̀ ń pera umahat ok ẹ sáàrin o ẹ sáàrin dáadáa aṣọ gbàgẹ̀rẹ̀ yín sẹ́ tí ó kò gbọ́dọ̀ jẹ́ aláwọ̀ ọ̀ṣọ́ aláwọ̀ ìfihàn nínú àwọn kọ́lọ̀ tí ń bẹ láyé àwọn kọ́lọ̀ kan bẹ tó jẹ́ kọ́lọ̀ ọ̀ṣọ́ tó sábà máa ń mú ọ̀ṣọ́ dání àwọn kọ́lọ̀ kan sì ń bẹ tó máa ń jẹ́ kọ́lọ̀ ìfihàn tí ó ṣe yoyoyoyoyo jẹ̀lìbábù rẹ mọ́fìrú aṣọ bẹ́ẹ̀ rán ló fi já sí pé kọ́lọ̀ méjì ló rinlẹ̀ jùlọ fún jẹ̀lìbábà ọ̀kan wá ga jù kan lọ kọ́lọ̀ nọ́mbà wà ní black black kọ́lọ̀ kọ́lọ̀ black kì í ṣe kọ́lọ̀ tí ó bọ́ sí abẹ́ kọ́lọ̀ ọ̀ṣọ́ kò sì bọ́ sábẹ́ kọ́lọ̀ ìfihàn kọ́lọ̀ black kì í ṣe yoyoyoyoyoyo kì í sì ṣe kọ́lọ̀ ọ̀ṣọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn nínú ọ̀rọ̀ àwọn àbá kọ́lọ̀ kejì oní kọ́lọ̀ ẹ̀ẹ́dẹ́kàkí. Eh, kàkí brown brown a àbí kílẹ̀ ń pè eh, irú èsì mo wọ̀ yìí sá irú kọ́lọ̀ tí mo wọ̀ yìí. kọ́lọ̀ erùpẹ̀ kọ́lọ̀ aláwọ̀ erùpẹ̀ tó ga sí pé tí tẹ́rùpẹ̀ bá ta àní tètè mọ̀ lára rẹ̀ so number one kọlọ aṣọ dilibabu ni black number two ó ní brown ok lágbàáyé lónìí ẹlẹ́yà tí ń wọ black lè pọ̀ jù torí pé àlè áfúdọ́lù òun ló lọ́lá jùlọ sọ oríwọ tó ń fi wáìtì rán jẹ̀lìbábà ẹ̀yìn ẹlẹ́ha ìwò mo ti rí ọjọ́ tí mo kọ́kọ́ rí ìṣe mò ń béèrè pé èwo tún lélẹ́yìí torí mi ò rí rí ìlú ìwo ni mo ti rí ní nǹkan bí báyá bí ten years ago àbí fifteen years ago yàá èwo tún lélẹ́yìí wáìtì is wrong it's wrong ẹ̀yin tẹ́ wá kàwé tíwèé sọ yìí di nǹkan míì ẹ̀yin náà mọ̀ pé kọlọkọlọ tẹ́ fi jìlì bábù ràn án ẹ mọ̀ pé kọ́lọ́ ọ̀ṣọ́ ni ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ tẹ́ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe ni kẹ́ má bàa gbà sọnù. so mẹ́jẹ̀mú keje nìyẹn o àwọ̀ aṣọ jìlìbábù kò gbọdọ jẹ àwọ̀ ọ̀ṣọ́ àti àwọ̀ ìfihàn ìdí nìyí tí ó fi máa ń jẹ aṣọ dúdú bíi àwọ̀ ẹyẹ kanakana. ẹ rí i pé white ti ń bẹ lára ẹyẹ kanakana abẹ́lọ́wà ẹ ń bá wo ẹyẹ kanakana láti tí bá ń fò lọ tó bá wù látàbẹ́ lórí wáìtì lábẹ́ báyìí bíláàkì ni ó bò mọ́lẹ̀ májẹ̀mú kẹjọ fún jìlìbábù aṣọ jìlìbábù ó gbọ́dọ̀ bo tòkè sílẹ̀ ara obìnrin ó gbọ́dọ̀ ara obìnrin. lórí tòkè sílẹ̀ aṣọ obìnrin lórí tòkè tí lára obìnrin yìí ha ibẹ̀ láti wá rí àwọn àfáà kan tí wọ́n ní tòkè tí lẹ́yẹ káyọ fèsì kúrò ń bẹ̀ kí fèsì kó wà kó wà kó open kí palm palm eléyìí tẹ́ńtì palm ni káfù kó open. ará àwọn àfáà kan tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àfáà tó pọ̀ jù wọ́n ní fèsì àti fáàmù ọ gbọ́dọ̀ wà lábẹ́ yèlè bàbá wọ́n ní nítorí wípé nínú tó jẹ́ ìpìlẹ̀ láti mọ̀ bóyá obìnrin kan fáyìn àbí ò fáyìn ojú face àti ọwọ́ ni ojú àti ọwọ́ ni yóò sì wá yọ ọ́lẹ̀ tá a sì fẹ́ bo gbogbo ọ̀ṣọ́ ara rẹ̀ àbòkù nìyẹn a ti bòkù nù tí ó fi lè bo fèsì ẹ̀ àti páàmù ẹ̀ mọ́ wọ́n ní tàbá fẹ́ fẹ́ obìnrin ká kọ́kọ́ wo ojú ẹ̀ ká wo ọwọ́ rẹ̀ so ojú àtọwọ́ òní bọ́dì yòókù máa tẹ̀lé láti fi sọ pé obìnrin yìí o ó rẹwà o ó burẹ́wà o ǹjọ́ ti yé so èmi personally àwọn tí wọ́n ní ká bo ojú àti ọwọ́ mọ́ ọ lèmi bá lọ. ìyẹn jẹ́ ẹni ọ̀rọ̀ kejì ni pé lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé kí jèlè bàbà wọ́n jọ gbà pé kí jèlè bàbà kó bo tòkè tílé obìnrin ni o wọ́n jọ gbà bẹ́ẹ̀ ni o ibi tí wọ́n kàn sí ni pé fèsì àti páàmù ok ṣé wàá rà tí wọ́n sọ wípé fèsì àti páàmù yẹn pé ó lè má bò ó wọ́n tún wá sọ pé ó gbọ́dọ̀ bò ó tó bá ti lé tìró sójú tó fa lẹ́ẹ̀dì sí ojú tó fi ríǹgì tàbí kílẹ̀ ń pè tó lu etí ẹ̀ tó lu imú tó bá tọ́ píríǹtì àbí kílẹ̀ tún pè yùn náà píríǹtì tó bá ìtọ́tè tó bá fi sí ètè tó bá tún fi kàn sí. Si páríkẹ̀ tó bá mú òka tó ti bọ àárín ọwọ́ ẹ̀yin ẹlẹ́ha àsọnu ta ni àáfàá yín tó sọ pé tẹ́ ẹ̀ bá bojú àti ọwọ́ yín pé tẹ́ ẹ sì fi àwọn decoration yẹn tẹ́ ẹ fi sójú tẹ́ ẹ fi sọ́wọ́ tó ní ẹ lè fi lẹ̀bẹ̀ ta ni ẹ jẹ́ kí mọ́kọ àfọ́hùn nínú àwọn asáfùsọ̀lẹ̀ kódà ṣéèkù alíbáni ṣéèkù alíbáni tó wà nínú àwọn tó sọ wípé jẹ̀lìbábà àtòkè sílẹ̀ o ó lè yọ fèsì àti ọwọ́ sílẹ̀ nínú ìjáàbù lèmọ́rìátù lè mùsùlùmí wọn àti jẹ̀lìbábù lèmọ́rìátù mùsùlùmí wọn méjèèjì ọ̀kan ṣáájú ọ̀kan ok mo ti ka tí àyàn ti pẹ́ mo ti ka ti pẹ́ ìmẹ̀tàn kọ́kọ́ ṣe bóyá ìjáàbù lùmọ́rí àlùmùsùlùmọ̀ àbí jẹ̀lẹ̀báàbù lùmọ́rí àlùmùsùlùmọ̀ bàbá fi rinlẹ̀ nú ọ̀rọ̀ wọn wípé ojú tá a sọ pé o lè yọ ọ́lẹ̀ yìí kó jẹ́ ojú gbẹrẹfu kó jẹ́ ojú gbẹrẹfu ojú lásán ọwọ́ lásán kó jẹ́ ojú lásán ọwọ́ lásán tí nǹkan kankan bá fi lè wà níbi ojú yẹn tó jẹ́ decoration fún tí nǹkan kan bá fi lè wà níbi ọwọ́ yẹn tó jẹ́ decoration fún ara nǹkan tí wọ́n ní kó o bò nìyẹn ara nǹkan tí wọ́n ní kó o bò nìyẹn lẹ́hàá. ẹlẹ́yà àsọnu ọwọ́ jẹ̀lì bàbà ó sì júlẹ̀ ọwọ́ atọ́ ìtọ́tì ó fi ríǹgì sínú ọtọ́ lẹ́ẹ̀dì si ọwọ́ àti bí ròdòròdò ọwọ́ àti òka ó ti òka oríṣiríṣi ó ti bọ̀wọ́ wọn á wọn wọn wọn yanjú wọn yẹ wọn yanjú tó o bá fẹ́ lọ pẹ̀lú àwọn tó sọ wípé aṣọ jẹ̀lìbábọ̀ obìnrin tá a ní kó bó sòkè sílé obìnrin pé ó lè ó lè yọ ojú lẹ̀ ó lè yọ pap sílẹ̀ ojú rẹ yóò jẹ́ yóò wà bẹ́ẹ̀ ọwọ́ rẹ yóò wà bẹ́ẹ̀ nǹkan kò ní síbẹ̀ so ojú ọ̀ṣọ́ ni ẹ̀tún wá máa fi decoration kún ẹ̀tún fi decoration ẹ̀tún fi ń kún therefore therefore tí kódà kò dá sí pé ríǹgì nìkan níbẹ̀ ń bimú kódà kò dá sí pé lẹ́ẹ̀dì nìkan lọ fà sí pé ń pejú kódà kò dá sí pé ìtọ́tẹ̀ nìkan lọ fi sí ibi ètè rẹ tàbí páúdà tàbí páúdà hey tó bá ikún páúdà sójú rẹ ẹlẹ́hàá àsọnu yìí ọgbọ́dọ̀ gbogbo àwọn àfáà ló fanu pọ̀ pé ọgbọ́dọ̀ da jẹ̀lìbábà bò ọgbọ́dọ̀ da jẹ̀lìbábà bò tó bá ikún páúdà sójú pẹ́rẹ́ tàbó tọ́lẹ́ẹ̀dì tàbó gbogbo anything anything tó o bá ti fi kan ojú rẹ báyìí anything tó o fi síbi ọwọ́ rẹ bíi tattoo àbí kí náà ń pè sí tattoo náà lè ń pè eh, kì í ṣe tattoo alábẹ́rẹ́ o eh, eh, làálì yes làálì tẹ́ máa fi síbi èkánná làálì tẹ́ máa fi síbi èkánná bákan náà èdè tó máa yàtọ̀ ọwọ́ yẹn kí lè ń pè ẹ̀dá kan sọ fún mẹ́yìn obìnrin tẹ́lẹ́bí òsì ẹ̀wù ẹ̀ní sẹ́ẹ̀sì ní gbogbo ọ̀sọ̀ jákujáku ṣùgbọ́n kí ni ìdájọ́ ẹ̀sìn wí lórí èlè mi ni onímọ̀wá tà ètè ẹ̀ yàtọ̀ ọwọ́ yẹn mo mọ̀ pé ètè ẹ̀ fi síbi ìka ní ń pè láàlì ètè ẹ̀ fi síbi ìka mọ̀ pé láàlì lẹ́ ń pè yìí o ètè tó wá máa ń yàtọ̀ ọwọ́ tí ó dàbí wọ́gbọ̀wọ̀gbọ́ bí ejò ojú nǹkan kan mọ́ra wọn báyìí tí ó dàbí skẹ́lẹ́tì mọ́ra wọn tẹ́ máa ń jà sára tó ga sí pé ó wà wọ́ṣẹ́gù bíi áfà ọ̀sẹ̀ kan tómi bá ti ń kàn tí ọmọ parẹ́ tí ọmọ parẹ́ ṣé ọ̀sẹ̀ tí ọ̀dà akọ ẹ̀ fún mi ní bẹ́ẹ̀ yóò bí ń bẹ́ẹ̀ níbàyí àbínú yóò dùn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní <laughs> aláwọ̀mọ̀ sànú ẹ dáàfẹ́ fún mi náà kí lẹ máa yà sọ́wọ́ tẹ́ yà sẹ́sẹ̀ náà wọ́n ń pè but tàtú tá à ń sọ yìí tọ́ bá jẹ́ tàtú náà lẹ́ ń pè kì í ṣe tàtú alábẹ́rẹ́ o èèwọ̀ nìyẹn o èèwọ̀ ni kẹ́ ẹ máa ya tàtú abẹ́rẹ́ sára o èèwọ̀ nìyẹn o but èyí tẹ́ ẹ máa ń yà sára nígbà tí yàn bá lẹ̀ nǹkan mára tó ga sí pé ó wà wọ́ṣẹ́bù ọmọ ń fèèdì ọmọ faith now àwọn àfáà tó sọ pé tó o bá lo gẹ̀lì bàbà tó o bójú tó o bu ọwọ́ rẹ̀ wọ́n ní tó o bá ti lè fi nǹkan kan kún ojú rẹ̀ yálà fáwọ́dà ni o yálà tìróò ni o yálà lẹ́ẹ̀dì ni o yálà ríǹgì tó fi sí imú ni o yálà. làálì tó fi sí orí ọmọ níka rẹ ni o yálà ètò ìyà sí ọwọ́ sẹ́yìn ọwọ́ rẹ ni o tọ́ ọ bá ti lè ṣe kankan gbogbo tá a wí ẹ́ ojú rẹ àtọwọ́ rẹ ó di dandan kó o bò mọ́gẹ̀lì bàbà igun kejì wọn ni òfin o òfin nǹkan o òfin nǹkan kún ọwọ́ òfin nǹkan kún ọwọ́ tó bá ti fẹ́ jáde complete jìlìbáàbù ó ní jìlìbáàbù tó bó tókè sílẹ̀ láì yọ ojú àtọwọ́ sílẹ̀ àwọn èrè mi bá lọ àwọn èrè mi bá lọ torí pé fèsì obìnrin bí òfin nǹkan kan kún bí òkun powder bí ò lélà àlìsọwọ́ bí òfin òrùka sọ́wọ́ bí òfin ríǹgì símú fèsì náà làákọ̀ọ́kọ́ wò gbogbo ọkùnrin láyé fèsì náà ní ọ̀kọ̀ọ̀kọ́ wò ọwọ́ náà ní wò ẹ kó tó gbò nǹkan mi ok so definitely ọgbọ́dọ̀ bójú rẹ̀ ìyẹn ló gbégbó orókè mọ́kànlá rẹ jẹ ọgbọ́dọ̀ bójú kò sí ti fẹ́ jáde obìnrin tó pe lẹ́lẹ́hà onígẹ̀lì bàbà tó ò ní kun ojú o òṣòbí ìsìnkìrì obìnrin máa kun ojú o ẹ mọ́ ní àjọgbá dọjọ́ ogbó yín ni ẹ mọ́ ní àjọgbá tó jẹ́ pé ìpajú ìkun ìkun ètè lẹ́ẹ̀dì lẹ́ẹ̀dì tí ó wà ń ẹ̀sìn máa tọ́lá ẹ̀sìn máa ya àwọn kìnìyàn sí ẹ̀yìn ọwọ́ yín. so o gbọ́dọ̀ bójú o bu ọwọ period now ìpele kejì nìyẹn ìpele kejọrọ nìyẹn pé kíni ń jẹ́ pé ọ̀nà mẹ́jọ tọ́bìnrin gbà jẹ́ ẹlẹ́hàá súnà yàtọ̀ sí ẹlẹ́hàá sùmùrà àbí ti bandele àbí ti tẹ̀bílẹ́gì àbí ti tmc kan àwa. ọ̀nà mẹ́jọ tọ́gbà jẹ́ ẹlẹ́yà súnà àti sọ ìkẹjọ ń bẹ̀ ni wíwọ jẹ̀lìbábà tí ó bi ìwàsọ wà níhòhò lulẹ̀ so jẹ̀lìbábà tí yóò wá bi ìwàsọ wà níhòhò lulẹ̀ ó ní májẹ̀mú mẹ́jọ òun náà ní májẹ̀mú mẹ́jọ májẹ̀mú mẹ́jọ yẹn ni mo ti kà ọ́n ẹ jẹ́ ká wá lọ sí abala tó last ní kíákíá tàbí kí mo sọ wípé problem ta ní pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀há ni pé ìyún àwa tá à ń sẹ̀hà a ní problem pẹ̀lú ẹ̀ problem ta ní pẹ̀lú ẹ̀ náà ni wípé lábala kan àgbọ́yé wa ó kúrú lábala kan àṣìgbọ́ ó wáyé so mo ti wá sọ abala bí àgbọ́yé tó kúrú sẹ̀hà mo ti sọ yẹn alihamdulilayi ọlọ́jẹ̀ kó yé wa abala kejì ó wà ní abala àṣìgbọ́ abara kí ni o àsìgbọ́ àsìgbọ́ mẹ́ẹ̀ẹ́dógún ń bẹ lórí ẹ̀há àsìgbọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ń bẹ ní orí ẹ̀há màá gbìyànjú láti wà brief wọn náà mo bá mi ṣe tẹ̀síìrù ẹ̀ lọ wọ́n máa bá mi ṣe ṣẹ́rìwù rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run sì fún wọn ṣe àsìgbọ́ àkọ́kọ́ mani ulimari ati lè mahajuba min ziyara ti àbàwẹ̀ ìhà kíkọ̀ fún ẹlẹ́ha ẹni tó ti wà nínú fún ìjà ẹlẹ́ha súnà tí gbogbo àwọn ọ̀nà tá ń gbà jẹ ẹlẹ́ha mẹ́jẹ̀ẹ̀jọ yẹn tó pé sí lára kíkọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ láti ṣàbẹ̀wò sí pẹ́rẹ́ǹtì ẹ̀ àṣìgbọ́ni yẹn náà máa ń pè ní ẹ̀há ìpàdé di súnà ìpàdé di súnà ìpàdé dàlà ákírà àtìgbọ́ ni o ìyẹn ò sínú ẹ̀há súnà nínú ẹlẹ́ẹ̀kejì.